بلى من أسلم وجهه لله وهو محسن فله أجر بلى من أسلم وجهه لله وهو محسن فله أجر عند ربه فله أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى النصارى ليست اليهود على كذلك ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في قرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا إذن وله في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض إذا قضى أمرا فإن لما يقول فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تاتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولا تسأل ولا تسأل عن أصحاب الجحيم ولن يرضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هذا فرصة الله أبا هذا فرصة الله الله السنة أترى النبي محمد صلى الله عليه وآله وسلم صلى الله عليه وسلم الله وسلم كما لنا ظهر لأن جاءت الصحابة فما بعد أن صلى الله عليه وسلم في القيام أعطانا أشياء ما يعطيه kọ́mọ̀ bí ní ọ̀pọ̀lọpọ̀ náà gẹ́gẹ́ bá ti máa sọ gbogbo àìṣedéédé tó bá wáyé kìí ṣe àmọ́ náà ṣe kìí ṣe àmọ́ náà ṣe àtàrà àìṣedéédé ọwọ́ àwa tájẹ́ àtúmọ̀ tá a bùkátà sí ká máa ṣàtúnṣe ara wa lóòrèkóòrè ó ọlọ́run subhanahu wa ta'ala tó sọ àwọn dúkúrò fún ẹnìkọ̀ọ̀kan torí èlé àtọ̀tọ́lá tí a tún lè fi dá lẹ́kọ̀ọ́ yìí láti di wákàtí kan ọjà sẹ́yìn insha Allah ta'ala lónìí a sàlàyé ara sí ọkàn kọ́kàn nínú àkòrí tá à ń sàlàyé lọ òun náà lọ wà nípa ara ara tí ọkàn gan rẹ̀ afárá ilé nìkan aláwọ̀ kan á dá àyà kan náà láti lẹ́yìn ìgbà náà tá a bá rí ẹ tó níbi èrè á dáhùn àwọn ìbéèrè wa ìṣùgbọ́n àgbà láti dàgbé ní aago mẹ́ta ìdílé láti á dá àkàlùkọ́ láti ìyá kan náà kọ́nà bá aláàkọ́kọ́ ọ̀sẹ̀ ọ̀la lọ níbi ilé àkọ́kọ́ afárá lọ́wọ́. Sura kawo náà ni Sura tó àlùbáfara àyàtà o ní ìjẹta oní àyà ẹlẹ́ẹ̀kejì ló ní gba gbàgbé òtìrì oní àtìdámudúró o ọba aláàbò àwọn ọ̀tá ààlà títí ń bá wa nípa àwọn ìdájọ́ hajj àwọn tuntun hajj orí àwà àwọ̀ afúlọ́mìí òun náà ni ayé àkọ́kàn nínú àwọn àkòrí ọ̀hún fún àwọn bá lè gba àwọn oúnjẹ kan ìgbọ́jọ́ ti lọ ọlọ́run bá ti fún àwọn ọ̀sẹ̀ ayọ̀ lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ àwọn ń ṣe nígbà a bá lọ àrùnfà nígbà a bá lọ ní a kọ́lá ní lẹ́yìn bàbá gbogbo ilé ìta fásitì lọ́nà kàbíkìrìkùn àbáyàkùn àwọn àṣẹ́jẹ̀ nígbà ọlọ́run ní káwọn ti ọmọ ọba wa gẹ́gẹ́ bí adémọ́ra ti àwọn bàbá wa ní ẹ̀rọ ti bá a ṣe máa kọ́kọ́ kọ́jà kí ó pọ̀ kọ́ ju bá a ṣe máa ti àwọn bàbá wa dá a sàlàyé àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú eléyìí lẹ́yìn eléyìí ọmọ wa ní واذكروا الله في أيام معدودات أعوذ بالله من الشيطان الرجيم واذكروا الله gan a ti sàlàyé sáájú wípé iṣẹ́ hajj ọbẹ̀rẹ̀ ní yọ́mọ̀ sẹ́rùyà ọjọ́ kẹjọ ọdún ìjà ọjọ́ kẹsàn-án yọ́mọ̀ arọ́fà ọjọ́ kẹwàá yọ́mọ̀ náhàrí wọ́n wá yọ́mọ̀ hajj àtìgbà ọlọ́ọ̀bà bá wípé واذكر الله في الايام المحدودات اوام عرفت رعب نعم ايام المحدودات نعم اوجب لونك اوجب لونك قال ابن عباس رضي الله عنهما الايام المحدودات ايام التشريف والايام المعدومات ايام العمل واذكروا الله في أيام معدودات أبو عبد الله بن عباس ونعم وضعه يوكي أولا أيام التشريق àwọn ọjọ́ wa ní àyà òṣèré àwọn náà ní ọjọ́ tí àwọn ìsọ̀kan wa tọ́mọ lọ́rọ̀ ààrẹ yìí wà ní ọjọ́ náà nípa ọjọ́ yìí àwọn ọjọ́ ọjọ́ àwọn mùsùlùmí ni ọjọ́bà nẹ́bí sọ ní àjẹ́mù amílì wàṣúrúbì wàdíkìrìlá ọjọ́bà máa fi jẹ ọjọ́bà máa fi mú káfí máa fi ọ̀rọ̀ ọ̀bọ̀ ọlọ́mí wọ́pùrù mọ́ra sí àjẹ́mù màdùdà ẹ̀rọ tí ọ̀rọ̀ ọba ní àwọn ọjọ́ tó ló ń kà àwọn ọjọ́ yìí àwọn náà wá ní ọjọ́ tó ń tẹ̀lé ọjọ́ ọ̀gbọ́n táàmù tọ́jọ́ kọkànlá jùlọ ẹ̀ńtà àkọ́kọ́ tó tún tẹ̀lé ọ táàmù tọ́jọ́ ọjọ́ kejìlá àkọ́kọ́ tó tún tẹ̀lé táàmù sí ọjọ́ kẹtàlá àwọn ọjọ́ yìí àwọn náà àyíyáwó màdùdà ìgbàgbọ́ náà àyíyáwó màdùmá àwọn náà torí ọlọ́ni ẹ̀rọ ti ọmọ ọba sí àyíyáwó màdùdà láwọn ọjọ́ yìí lànà sọ́mọ́ bá lọ́wọ́ sọ́mọ́ ló ti sọ fún ọdún pé àwọn ọjọ́ yìí o ọ̀yá ń tẹ̀sí nígbà tí sí àwọn ará ń ti dà wọn àlágbọ̀dọ̀ nàbí ìta àdáhùn àdàlúgbẹ̀lì ló ti sọ fún ọkọ̀ bá lọ́wọ́ sọ́mọ́ pé àyà ń tẹ̀sí àwọn ọjọ́ mẹ́ta tá a sọ yìí àyà ń akílẹ̀ ọjọ́ ọdún máa jẹun ni ní àwọn ọjọ́ yìí wọ̀ṣọ́dé ọjọ́ mímọ́ mọ́ ní wàdíkiri lẹ́ ọjọ́ ìmọ̀ amẹ́tọ́ náà ọba ni kódà amẹ́tọ́ kọ̀ọ̀kan wa tọ́kọ̀ bá wà lọ́kọ̀ náà nínú àdúgbò ọba jù bẹ́ẹ̀ ti mọ́ kẹ́yìn ànábì ni wà àyàmù tẹ̀síríìtì kúlù fáàmù tí ọjọ́ kẹwàá ọdún ẹjọ kọfẹ bóyá ń ṣe hajj lọ́wọ́ àbí kò tiẹ̀ ṣe hajj ọwà nílé àpẹẹrẹ lọ́jọ́ ọdún àbí alálàájọ ọmọ níjọ́ kẹwàá yọmù nàhàrí yọmù hajj àgbà tí na pàṣẹ rẹ ó tún lè pa ní ọjọ́ kejì ó tún lè pa ní ìjọ kẹta. ó tún lè sáńtọ̀ kò ní ìjọ torí ẹ̀ àwọn ọjọ́ mẹ́rin yìí òun la fi máa sọdún léyà ọjọ́ mẹ́rin tá a máa sọdún léyà torí ẹ̀ àwọn ọdún léyà ní àwọn ọjọ́ bá máa ti ṣe ọdún léyà ní mẹ́rin gbogbo ọjọ́ náà la ti tó bá ní ọkọ̀ ọjọ́ òla pé ọjọ́ òla fún ọdún lórí yọ̀nà àti torí ìdílé yìí àwọn ọjọ́ mẹ́rin la fi máa fi ọdún iléyà tó gbogbo ọjọ́ yìí ó ní àlejò pààrà léyà tí ló jẹ́ pé ẹni tí ọ̀làǹfààní kọ́kọ́ ní ọjọ́ tá a kírun ní ìṣèjọ́ kẹwàá owó ọba owó tí ń bẹ lọ́wọ́ gbogbo ẹni tí ń tà ti ti seventy nine pé wọ́n kọ́ ọdún lọ́kẹ́jì àwọn èèyàn wọn tọ́pẹ́ wọn náà àwọn náà fẹ́ padà sí ilé wọ́n ti wá ń jẹwọ́ rẹ̀ ẹni tí títí di forty gẹ́lẹ́ kan wọ́n ti ní forty two kan wá yá lọ ra yàn mọ́tọ̀ pé ọ̀bẹ ti tẹ́lẹ̀ ọ̀bẹ ò tẹ́lẹ̀ tó tiẹ̀ àbí agbára ọwọ́ alọ́jà ọ̀rẹ́ ọ̀sẹ́kọ̀ọ́ 16 2025 nígbà wá àtijọ́ kò di ọdún ẹnà yẹn ti di fifteen ra pọ̀lọpọ̀ ìwọ náà pẹ̀rẹ̀ léya ọ̀pẹ̀rẹ̀ léya bẹ́ẹ̀ náà ọjọ́ kẹta ọdún tí ń ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá oríṣẹ́lẹ̀ àwọn ọjọ́ wáyé a máa tó ń fi rántí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bóòlá kò rántí ọlọ́ọ̀ à ń bọ̀ ń bẹ̀ amẹ́kúta pọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá amẹ́kúta ọ̀sọ̀kan nínú àbíkù tí imam ibn jẹ́rì àmúsọ̀dárí tí wọ́n jà wá wọ́n á mẹ́kúta pé lábọ̀lá

ní ọjọ́ ọ̀gbọ́n ra náà ọpẹran ọparí ọ̀dọ̀ òjùkú alákọ̀ọ́kọ́ ó ti pọ̀ wá fún ìfọ́ọ̀mù lórí ọ̀pọ̀dà mọ́kàn lónà tó kù àmẹ́bí ní ah, kọ́lọ máa káàkiri inú mìnà kọ́ wá mọ sọ fáwọn èèyàn wípé látọ̀tún mú hàájì ẹ mọ́ta àwọn ọjọ́ ìdáwẹ̀ o àwọn ọjọ́ mẹ́ta ní ọjọ́ ẹ wọ́n gba torí báwọn ọjọ́ yìí ọjọ́ tá a máa jẹun ni wọ́túrúbìn ọjọ́ tá a máa mú ni wọ́dísìrì lẹ́yìn àìsọ̀rọ̀dẹ́rì ọjọ́ tá a máa rántí ọlọ́run ọba ni torí ìdí eléyìí wọ́n tí wọ́n wá ń yan wọ́n wọn àwẹ̀ fún ọ wọ́n wá ń jọ́kejì ọdún ní ọgbà ó tún ọgbà àwọn ọ̀gbẹ́sẹ̀ ńlẹ̀ àdúgbò kẹta àdúgbò kẹrin torí báwọn ọjọ́ yìí a sì fi wọ́n gba ààwẹ̀ àbí wọ́n fẹ́ pé mọ̀ntàn lọ ọmọ ọba sí ọ ọmọ ìgbà ọ tọ̀tọ̀ wọ á àwọn àwọ̀ àti gbọ́rẹ́ bí àwọn mọ́ndé àlàníìsì ọmọ ìgbà àwọn ẹ̀kọ́ tó jọ fẹ́ǹdì lábùdú o mọ́ndé wa jẹ́ ìjọ kejì ọdún tó yẹ ọba ní ìlú ìlú mọ́gbà rẹ ọba mú bẹ̀rẹ̀ àwọ̀ láti lá mọ́gbà rẹ torí pàtó ni àwọn ọjọ́ yìí a sì fi wọ́n gbá a máa fi wọ́n jẹ a máa fi wọ́n mu bákan náà a máa fi wọ́n rántí ọmọ ọba ọlọ́ba ní ká rántí ọmọ ọba ní àwọn ọjọ́ yìí ìrántí ọmọ ọba òun náà ní rántí ọmọ ọba pẹ̀lú في هذه الأيام في هذه الأيام wọ́n máa rántí ọlọ́run bá láwọn ọjọ́ yìí ìwà rántí ọlọ́run yìí ìgbàwó ló bẹ̀rẹ̀ ìgbàwó ló parí ìgbàwó ló bẹ̀rẹ̀ ìgbàwó ni yóò ọzọ eléyìí ọzọ pọ̀ ọzọ lọ́dọ̀ ọjọ́ àwọn قولي ذكر الله أكبر كما الله أكبر الله أكبر أبا عمد الخوف كان الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أو أنجاري يلا مدريا كدري àbá àmọ́débẹ̀ kákàtí Allahu Akbar Allahu Akbar wọ́n mọ́ pé ní àdíkírò mọ́kànlá ká máa rántí ọmọ ní ẹ̀ títí òun gbèdéke Allahu Akbar Allahu Akbar ní gbogbo ọjọ́ a máa tọ́lẹ̀ títí tí ó fi di ọjọ́ kẹrin ọdún ọjọ́ kẹrin ọdún yẹn ń jẹ́ ọjọ́ kẹtàlá dọ́là ẹ̀jà tó jẹ̀yìn ilé ah. náà ni àwọn àpá wa ah, ọkùnrin ó ní ọ̀rọ̀ àpá wa máa kúrò àwọn àpá ọ̀rọ̀ àpá àárín ibùdó àbí sọ́ọ̀rì wàbí ní kọ́ra ṣọ́ wọlé ìjáàbá abu yusuf sọ́ọ̀bù abu alùsọ́dá lọ́kùnrin ọmọ ọgbọ̀n ọ̀rọ̀ àyànlá ilé lọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó pé wọ́n ní ábẹ́rẹ́ nínú aṣọ ọ̀bà yìí عقيبة صلاة الصبح في yomi عرفة láti bàbá ti ọ̀sán àwọ̀ ẹ̀ lẹ́yìn àlà níjọ ọdún ní ọjọ́ ìgúnra ní ọjọ́ kẹwàá ọ̀rọ̀ ẹgbẹ́ kejì eléyìí ń táwọn eléyìí náà sì ní ọ̀rọ̀ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé a bẹ̀rẹ̀ nígbà bá ti kí àyíyàtẹ́ ní ọjọ́ ìgúnran yóò sì parí lẹ́yìn àsùbá ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí ṣe ọjọ́ kẹrin ọdún tí ṣe ọjọ́ kẹtàlá oṣù gbèsèjà eléyìí òun náà ni àwọn ọ̀rọ̀ tọ́wọ́ lórí mọ́sálà eléyìí náà ni ọ̀rọ̀ náà máa bá abúlé ní àbáyé àtìmọ́mù máàlìkì àtìmọ́mù sáàmùrì torí gẹ́lẹ́ ibi tí èèyàn bá wà nígbà míì ẹwà ní máa ní ọgbà tí fẹ́ ní kí ni wọ́n òsì kí ni wọ́n òsì mà ṣùgbọ́n èyí tó jù nínú ọ̀rọ̀ yìí náà ní pé kéèyàn yóò wá parí lẹ́yìn ìgbà tí a bá kí àlàáfà ìtọ́njọ́kọ̀ tí ń ṣe áásùn ọ̀yáàmù kòtò ṣùgbọ́n ti jọ àwọn ọ̀pàyẹ wọ́n máa ń pè ní azikirun mutla kákọ̀ọ́dọ̀ máa àgbà gẹ́gẹ́ bá ti ṣe ń ṣe é bọ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù dùn ìjà Allahu akbar, àtẹ̀kọ́ Allahu akbar, ṣùgbọ́n wọ́n pa àǹkà mọ́ rẹ̀ rẹ̀ àwọn bá o lásìkò ti kí àyíká tán lọ́jọ́ ọ̀gbọ́n wa yóò ti parí sábà àlàáfà ìtàn ní ọjọ́ ìkẹyìn ọdún sáwọn ọrụ àdìyáni àtẹ̀sẹ̀rí ọ̀. náà eléyìí náà ni ọ̀rọ̀ nípa ìrántí ọlọ́ní fámáńtà àjẹ́rọ ní ọmọ ẹ̀yìn ọlọ́wọ́ tó ọ̀rọ̀ padà lọ́sọ́dọ̀ àwọn kárọ́tù ọlọ́run ọ̀ka ní gbogbo wa ọlọ́wọ́ fọmọ́ntà ẹ̀dọ́rọ̀ sí ilé ọmọ yìí ẹni tó bá tọ́jú tó lọ́jọ́ méjì ní ìná àwọn ẹ̀dọ́ ọkọ̀ lọ sí ìná láti ju ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta àyà máa dúdà fáwọn àyà ń pèsè ọlọ́ni àwọn tó bá tọ́jú fọmọ́jọ́ méjì ó sọ pé lẹ́yìn ọkọ̀ ọjọ́ ọ̀kan abẹ́jù jamara astrology wọ́n ju ọjọ́ kejì fáàmù tó dọ́kọ̀ kàlá àwọn àyàlú tẹ̀sírì wọ́n lọ ju ọjọ́ kejì tẹ̀sírì tí ọjọ́ kẹta ọjọ́ ọ̀gbọ́n wọ́n lọ ju mẹ́sẹ̀jì bùsọ́ báyìí pàtà àìsíọ̀lì wọ́n bá kẹ́jú pé ẹ̀wọ̀ àwọn ọmọ ọmọ kàdùwà àjòkù kankan bá ó ti tó báyìí náà ó sọ sí pé àwọn lu ọdún márùn-ún fún gbogbo ọṣẹ́ tí wọ́n ṣe tó fi ẹ̀ yọmọ sẹ́lẹ̀yà èmi yọmọ aráfà méjì yọmọ nàárì mẹ́ta ọgbọ́n ọ̀yá mùsùlùmí mẹ́rin sáàmì ọ̀yá mùsùlùmí márùn-ún jẹ̀máà wọ́n ti sẹ́kẹ̀ fún ọ̀sẹ́kọ̀ wọ́n ti sẹ́kẹ̀ torí kọ́mọ bá ní fàlẹ́ ìsìnmọ̀ àlẹ́ yìí lúrú ẹni bí ọ̀wà lẹ́sẹ̀ ọmọdé méjì nínú ìná lẹ́yìn ọjọ́ ìbúra ọkàn onítọ̀ ọkàn tèmi ọ ìsinmi ẹgbẹ́ mi á pọ̀lá ọ̀rọ̀ ọ̀pọ̀lá ti fi ìnáwó ọ̀pá sílẹ̀ fúnkàn tó lọ́wọ́ fún mi wọ̀n lẹ́yìn láti pa sí àwọn bá ní ọlọ́ ní àrùtọ̀ ọ̀sùn ìfọ̀ọ́sọ̀ àbí òní pàtó pé bàbá ìsúná lọ irú ẹni bẹ́ẹ̀ ọ̀pá ẹni tẹ́ fọlá ìsúná àárẹ̀ kọ̀ lẹ́sẹ̀ mẹ́sẹ̀ mi tún á bẹ́ẹ̀ òní náà ní pé àṣìlá sábùrù àṣà sábùrù sábùrù kọ́ńtìlá ti rán àpè kọ́ńtà ti rán ọ̀wọ́ tó tó kò múnà kò fílẹ̀ tóòrò wá ilé wọ̀ lóòjó ọjọ́ kẹta òun ọmọ ọmọ bá mìíràn ìsúná rẹ̀ tó bá ti ń jókòó rẹ̀ erékeré wa léde mọ́tà yá tọ́lá ẹlẹ́lẹ́ jẹ̀nsìlẹ̀ mọ́tòlè àbáhàmẹ́ àtàbáńtàǹtì fàyọ̀kọ káyọ̀kọ wọ̀ọ́rìn nígbà tí ó kọ́kọ́ rẹ̀ ọ̀fẹ́ ọ̀hún pé wọ́n ti wà ní táyé tó ti àbúkà ti òun ló wà láwọn méje tó àbí òun bá ti wọ̀ yóò ju olùdókòtà ìṣẹ̀lẹ̀ àtọ̀kùn. ọlọ́ni fàlọ́ǹkà á ń jẹba sí ọmọ ẹ̀ ẹnì kan bá tẹ́jú kúrò ní ìná pẹ̀lú kọ́mọjọ́ méjì ọ̀lẹ́sẹ̀ wọ́n máa ń sọ ọ́ ẹni wọ́n bá sì lọ àná tó ń tún ẹni bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ ṣùgbọ́n nínú ẹni tẹ̀wọ́n. اتقى أي لمن اتقى أن يصيب في أجله شيئا نهاه الله عنه fẹ́ni tó bá páyọ̀ ọlọ́run tó páyọ̀ láti bá kó sínú ìtọ́nà ọ̀pápọ̀ kó ṣe lásìkò hajj. bí ẹni tọ́nà náà pẹ́ tó ń gbogbo ọ̀rẹ́ láti bá ti wọ́n wà máa ń tún bẹ́ǹtì tọ́gbọ́n rù mí. àyùnà wọ́n lè gbàgbé bọ́ọ̀lù mọ́lẹ̀ àìmá wọ́n lè gbàgbé dáwà yáàdì wọ́n lè gbàgbé ọ̀rẹ́ àìmá wọ́n lè gbàgbé ìjọba wọ́n kó jẹ́ kó mọ máa tàǹpọ̀ dá àbí obìnrin kan táà ti jọ àwọn ojú ara wọn fẹ́tọ́ tẹ́jú lára wọn nígbà bọ̀ ló bá lọ́ba àwọn ará oṣù táàmì tí ojú oṣù kọfí ó ti dàgbé pé kájọ́ra ń ní kọ̀dá bíi nàìjíríà ọ̀làjú náà gbọ́ agbọ́gbọ́n lẹ́sìn kámẹ́rà wa ẹ̀rùwẹ̀ mẹ́sẹ̀ lóògùn ògùn mọ́mọ́ ọlọ́ba ní ẹnba tọ́ra níjọ́ kẹta náà bala ìtumọ̀ àlẹ́ yìí oná lẹ́sẹ̀ ṣùgbọ́n mímọ̀ ní sọ́kọ̀ fẹ́ǹ tọ́lọ́ lórí kọ́kọ́lọ́ ọlọ́ba ní o tí ó ṣe torí kó lè bá ṣe ọlọ́ọ̀bọ àná ṣùgbọ́n wọ́n ṣe fẹ́ ọlọ́run ó ní ó fi lọ́ra ọlọ́run ní ọ̀lẹ́sẹ̀ ọlọ́run ní wọ́n sá kó lọ́ra ẹ wá ń parí ọlọ́run wá lọ́rùn amúnẹ́kùn ilẹ̀ ìjọ sọ̀rọ̀ ẹ bá ọlọ́run ọba àgbà ẹ sì mà wípé ìlẹ́yìn tó sọ̀rọ̀ ọjọ́ rẹ̀ olùwọ́ ọ̀dọ̀ sí tọ́ba jọ́ ọdún ìdè àwùjọ ìdí ìlà àbúrò ìṣàmọ̀tọ̀ ọ̀tà àgbà lẹ́sọ̀ àwọn ará kan tí ọ̀kan ọ̀rọ̀ kọ́fíìsì kan bá bọ̀ òun náà lọ́wọ́ fún un. ní pé ìdí ìlàjọ́rọ̀ ti sọ àwọn ọ̀rọ̀ ara láti àgbẹ̀rẹ̀ ìsàmójì ìdí ìsìnkú ìsìnkú ìsàmọ́lá ọlọ́ọ̀bọ̀tọ̀ ọ̀rọ̀ ìsàmọ́lá abẹ́rẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kó ti gbà ìmọ̀ dáa sí kọ́nà ọ̀rọ̀ nígbà هذا صلى الله رب العالمين وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته نعم زين نعم السلام á máa sọ béèrè wa rí nítorí kọ́nà kọ́nà àpá pẹ́ díẹ̀ kọ́nà wọn kọ́nà sí òṣogbo wa ní láti parí gbá kẹfẹ́ mu béèrè bẹ́ẹ̀ tí wọ́n béèrè ní pé àwọn àjáǹtà aláìmọ̀ ṣe ní àyè àwọn tẹ̀sílẹ̀ kò ní táàmù tọ́mọ́kè níjẹ̀ náà ni àbí àtọ́tọ́kè lábàá ṣe àbámu àtọ́jọ́ ẹgbẹ́ tó náà sáà lọ́wọ́ àwọn sábà kọ́lá kan rẹ̀ borí pé wọ́n máa sọ lókè ṣùgbọ́n kálukú máa bí àti ìsọ̀rọ̀ àmì máa bọ́ sáwọn nígbà máa bá máa ìmọ̀ ìrìnà wà lé ní àwọn àtẹ̀tẹ̀ sílé ní mẹ́tì ọ̀lọ́ àgbà àkàndó ìmọ̀tọ̀ sílé. ó tún lè bá àwọn mọ́tà lóṣù lè yapa ara wọn ó sì bẹ́ẹ̀ ni wọ́n bá ti yá tó lè lè kálukú ọ̀pọ̀ sí àmì máa bọ́ ní jàmáàmì mọ̀ sọ pẹ́ ṣùgbọ́n nígbà mi lọ sí máa jẹjẹ pé yọ wọnú ara pẹ̀lú bí ọ̀rán wọn bá ti ń lọ sábà bá bá mi fà pé ní jẹ̀mọ́ òkú tó burú bẹ̀ ọ̀dọ́ ara mọ̀ ọ̀dọ́ ara bá ti wà á. àti èrò lórí ilé wa àwọn bá láti kàn bẹ̀ kọjá wípé tó bá ti ṣe díkìrì ìjẹun fọ́ọ̀rọ̀ àwọn àgbà tí a jíjí àwọlé jíjí à tí wọ́n ti tó bá bọ̀dọ̀ sáà sí a òkú jíjẹ́ lọ. àmúgbà tí ìjọ tó bá ti parí ọkùnrin ìwà ọ̀rọ̀ títà ọ̀rọ̀ ìtọ́jú ọmọ rẹ̀ ti bó bó bá ti bá iye abálágbà sọ ṣẹlẹ̀ àwọn sọ pé iye báyìí ní sọ ọba àlùfẹ ọkọ ìdákẹ́ pásítọ̀ hmm? kà mọ ọkọ ní ìjọba ìwọ sọ̀rọ̀ ọkọ ọkọ ti nípa máa bá kọ ọmọ ọkọ tiẹ̀ lọ bàbá bá náà máa kọ ọmọ tó ọjà láti kọ́ lọ́fà òbí tó bẹ̀rù wáyé tó délé ọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀gbọ̀n ọ̀rọ̀ wà fún àti ìyá òbí ọba àìmọ́ wọn wọ́n máa gbóhùn wọn sókè lẹ́jọ́ ọmọ ti àtúnáà tó bá lọ rí ìṣẹ́jọ ọdún tó délé àwọn ọgbọ́n sókè láti lè máa fi ṣe ìṣàhán àwọn tí kì í ṣe nìkan pé àwọn àtúnú bẹ́ẹ̀ ní ọdún tọ́ta púpọ̀ sọ́mọ́ sọ̀tàkárì ni gbogbo ẹ̀yọ́ kọ̀ọ̀kan ọdún bẹ́ẹ̀ ta ọdún ẹ̀ńtẹ̀ ẹ̀ńtẹ̀ sí àwọn àti ọdún bẹ́ẹ̀ ta wọ́n lọ àwọn ọ̀kà wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn àbí ní sọ̀rọ̀ ẹ̀kọ́ lábàrá ọ̀rọ̀ tó lábàrá jíjẹ ní ìrántí ìdàbí ẹ̀rọ alùpàì alùpàì ẹ̀sìn ní ìrántí dáadáa ní ìrántí dáadáa ọ̀pọ̀lọpọ̀ káwọn kẹ́kẹ́kẹ́kẹ́ ni a máa jẹ kẹ́kẹ́kẹ́kẹ́ oko ìgbà yẹn jẹ kílé kẹ́kẹ́kẹ́kẹ́ dùnà a máa jẹ kókó ayé jẹ ìgbé kọ́kọ́ ìgbésẹ̀ tó ń sìn òkò èyí ìgbé mo gbó ẹgbẹ́ jọ white donkey àìsàn domestic donkey ìgbà tí ní àwọn ti ìdájọ́ ẹ̀ma ìṣọ́ àlá àṣẹ ìwé ìṣọ́ àlá. Ìjọba ọ̀la ọ̀tara èèyàn tó ti máa bẹ̀rẹ̀ wọ́n tún wá sí ṣàìsàn mọ́bí wọ́n tún wá sí tàwọn ọmọ lọ́wọ́ ọwọ́ ẹgbẹ́ sí mọ́bí kó lè fi tàwọn ọmọ rẹ sí mọ́bí kó lè fi ṣíṣà kó lè fi sí mọ́bí kó lè fi ṣíṣà rábà méjì àmọ́ nígbà fún bàbá kọ́mọ́ra mọ́ yóò gbé yóò fi tẹ̀lé sí yóò kọ́ra mọ́ ó fi mọ́bí nínú yóò fi dé ọ̀rọ̀ padà wọ́n á fi mọ́bí ọkùnbẹ̀rẹ̀ kan bẹ fún akẹ́kọ̀ọ́ ní jẹta madam ló ní mo jẹ́rán bàbá ọmọ rẹ madam ṣàkóso wọ́n ní ẹnu someone is in custody before and after no is not acceptable or permitted in Islam what is she or he do under that ìtìlẹ̀ ìfà because ìtìlẹ̀ ìfà yóò tọ́ ọmọ ọmọ rẹ yóò tọ́ àforíjì lọ́dọ̀ ọlọ́run aláàbò àwọn ọ̀sán náà yóò ti fa ṣiṣẹ́ ti fún rẹ̀ ìyàwó tó yẹ yóò ti ọlọ́run máa ń ta ọkọ̀ tó ń ṣe ní ọkọ̀ àtà ọwọ́ àwọn ọmọdé ti wà. Ìjọba kẹrọ nígbà tó lọ ẹ̀yọ́ lẹ́yìn ìjọ ìyàwó káyà fún ìjà láti ìṣe kàbùkọ́ wọn tó ti ká ayé. Ẹ̀fọ́ ti ṣe fẹ́ tí wọ́n wé sàn mí. Lọ́yẹ̀ yóò ti ṣe yóò ti fa ṣiṣẹ́ ti bí yóò ti ṣe ọrùn. Allah Allah. Therefore, something that someone was harmful amoral than him, than Islam. Ìjábọ̀ ń bẹ kí àwọn ẹnìkan ọmọ Kùránì jùlọ ọ̀pá ń bẹ. Àwọn ọmọ òbèrè ní Kùránì àájú. Àjọ àwọn ẹ̀rọ Kùránì kẹ́yìn. Ẹgbẹ́ ẹ̀kọ́ ni, torí pé ìyá gan-an, orí ẹ̀kọ́ àkọ́kọ́ bọ́bá wọn kọ́kọ́ lọ. Ìní ìkànnì àwọn ọmọ ìgbà pé àdúgbò mọ̀tòrọ̀ pàtàkì ìyá ilé ẹ̀kọ́ in àdàbà tó o bá ń pèsè rẹ̀ dáadáa tó o choose the right person to become your wife àdàbà dáadáa tó o yìí bá àárọ̀ ọ̀fẹ́ ó ti pèsè àwọn títí tí ó dáa tí ó hàn tó hàn tó dábàá wọn ní ẹgbẹ́ tó fi lọ kábàámi kápẹ́tò ti lọ ni àwọn ọmọ tó ti lọ ẹ̀rù ìgbọ́dọ̀ lè jẹ́ ààrẹ lọ́sọ́dà pa nínú àwọn ìyàwó bá lọ́dọ̀ àti ẹ̀wọ̀n tẹ́ kí ẹ̀ka àwọn ìyàwó rẹ̀ gbé wọ́n bá ń kọ̀ pé wọ́n ká sì ké ẹ̀kọ́ lè kánná kọ́ lè wo ojú ní tíìtì áìláàfì àti àwọn ọlọ́wọ́ náà ní ẹ̀ma áìbúrò àwọn ìyàwó bá kó àìsí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ sórí ọjà àmúpọ̀ wọ́n láì ọjà ìrẹ̀lẹ̀ olùwòrán fún ẹ̀ fún ọkọ lọ́wọ́ kọ́ ká kò hàn ná àtọ́ra dáadáa kájẹ́pọ̀ àgùntà ń bẹ ọ̀bẹ nínú ọmọ rẹ̀ yóò ní ẹnà lọ́wọ́ àwọn ẹ wá kọ́ ní kí lè dá ọmọ kò hàn kí ló kó rí ara rẹ̀ abẹ́ kàfáhà lọ́wọ́ nínú pàṣẹ náà fẹ́yàwó wọ́n sọ pé kí àlùkàfáhà kàfáhà ní commensuration níbi ìfẹ́ra ẹni nígbà nínú nígbà náà òyìnbó ṣé wọ́n wà sẹ́tà fáwọn àwọn méjèèjì eléyìí mọ̀sálá obìnrin ni wọ́n kọ́ hàn wọ́n bẹ́kọ̀ islam àbáwádé afẹ́lẹ́ mi ọmọ ìgbà àbáfà ọmọ bàbá bá ń kọ́ hàn sọ̀rọ̀ pé kíkà rẹ̀ irú àwọn àbájúfẹ́ kọ́ kàmùrán mi ní ọ̀nà wa kà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mọ̀rọ̀ ọjà àbú àbú ẹ̀kẹ́ tí ń náà kà ẹ̀kẹ́ ń sè ìjọba pé fáńtì àgbẹ̀kọ̀ ìyẹn ó ń gbélé wọ́n lọ kùrán wọ́n náà lọ lọ áàlù kọ áàlù torí ẹ̀ náà lọ wọ ọ̀rọ̀ kò sí tó fún lẹ́nu sọ̀rọ̀ ẹ̀fà wọ́n lọ máa ń tí ọ̀rọ̀ wọn wọ̀ síyàwó ẹ̀ ṣe tán àti dídáadáa ṣe láwọn kò sí tó fún lẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àǹtọ́kùn experience àti oríṣiríṣi ta ti rí ti sábà rọ̀ tóbìnrin bá ní nẹ́ẹ̀sì fọ́mẹ́kọ̀ọ́ ẹ̀sì jọpọ̀ rẹ̀ lọ wọ́n máa padà bá tilẹ̀ tẹ̀lé fọ́lá óòdò jọpọ̀ lórí rẹ̀ wọ́n kó náà mo náà wọ́n kọ́ sí sí wàhálà ìwọ ni màá máa tọ́ ọ̀nà ìdè sí ọ mo náà wọ́n sì ń lò lùmọ́ mo díẹ̀ díẹ̀ títí ọ̀kan àwa rẹ̀ títí ọ̀kan àwa rẹ̀ tó rẹ̀ irúfẹ́ ọdún náà àwọn àmọ́ ìjọkọ̀ fẹ́ ẹ̀kọ́ rúkì ọ̀rọ̀ ẹ̀ ní àròsẹ́ ọlọ́wàlà wọn ní wọ́n ti kà sọ́mọ́ pàpọ̀ àtàmúrọ̀ lẹ́yìn ìgbà tí a bá ti bàlágà tí a bá ti bàlágà tó ti dáadáa la ẹ̀sìn bọ̀ lọ́rùn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ hajj ti dọ̀rọ̀ rẹ̀ tó bá lágbára sẹ́yìn ọ̀gá tí wọ́n á bàlágà tí ọwọ́ aláǹfààní tó wọ́n

kò ní à èmi sábẹ́ pé ọmọ mẹ́ta ti pẹ̀ náírà jà ẹ wá sí lọ kó kó yẹ kó o fẹ́ràn kó o sì fẹ́ hàn bọ́ ọ bá lówó ọ̀rá yẹn ní kí ọlọ́ọ̀sì mi kọ́nà bọ́ ọkọ̀ tó ti bá dọ́gba tó lọ kọ́nà bọ́ ọkọ̀ tó lọ ìjọba ń bọ̀ ọ̀sẹ̀ lọ هذا وصلى الله وسلم وقال الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته Thank you.